والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته جاكم الله وعلا أكمل يتيب أسود محمد ọlọ́pùpá ọmọ tí a jí ní sí ilé àti ọjọ́ ìpàtàwà kọ́ láti pẹ̀lú kọ́lá jẹ́kẹ̀. a ń sẹ́làyé ọlọ́pùpá fún àdúrà ọ̀lá sẹ́làyé rẹ̀ àti yípo yí pé àdúrà omi ìbáadà àwọn sí òkú ọ̀rẹ́ látòkè parí súrà àkọ́kọ́ àti súrà tó parí àdúrà ní ìbẹ̀rẹ̀ súrà àkọ́kọ́ súrà tó parí àdúrà lòun náà àwọn alẹ́gbẹ̀rún ọba ẹgbẹ́ ọ̀nà ni wọ́n dájú ìjọba dámà àní wọ́n súnmọ́ náà ọba jù ìjọba dámà wọ́n ti bẹ́ẹ̀ ìyẹn sọ̀rọ̀ pé wọ́n mọ́gbẹ̀ náà ọba ọba àdìkíọ́lá àwọn yà pọ̀ nínú alukùránì tí ń sọ́làyé pé tí ń ṣe alùpùpù láti máa pè tí ó sì jẹ́ wípé àwọn ọmọ adámọ̀ tó lọ́lá jù àwọn náà sẹ̀kẹ̀ wọ́n pè ọlọ́run ni ó jẹ́ ọ̀rọ̀ bákan tàdọ́rùn-ún wọ̀fífíà ẹ̀kùn náà bá ní ti ìjí rẹ̀ bẹ̀ fọ́lọ̀ àti ní jẹ́ẹ́jẹ́ innahu la yuhibbu al-mu'tadin ọlọ́run ní fi àwọn tó bá kọjá là wala tufsidu fil ardi ba'da islahiha ẹ má ba lè jẹ́ o lẹ́yìn ìgbà tó ti wà látúnṣe wàdí ọ̀hún khawfan wa tama'a ẹ pè ọlọ́run ẹ pè ní ti ìbẹ̀rù ìbẹ̀rù ọlọ́run àti bínú ẹ̀ ní tí ẹ sí ẹran kan àánú ọlọ́run àti yọ́nú ẹ̀ إن رحمة الله قريب من المحسنين dájú àánú ọlọ́run ó súnmọ́ gbogbo ẹni tí bá sí dáadáa ẹ̀rí kanáà ara ń bẹ̀rẹ̀ pẹ̀lú òjò ọ̀rọ̀ gbà fún ayàtọ̀ tó bá fún wájú owó ẹ̀tọ́ pé ọlọ́run ó wà ní ṣájú láà ìlàhà ìlàhà ọlọ́run bá yí lọ bá láyè kò sẹ́ni tó tọ́ láti jẹ́sùn ló tọ́ kọjú òun kan fàdé ó ẹ pé mọ́kùnrin sí ìlara òkè yìí tó pé ẹ̀sìn ọlọ́run kẹlẹ́ ìfòfò ẹ̀rọ ìfòfò kẹlẹ́ ìtẹ̀sọ́nà alhamdulillah rabbil alamin ọlọ́run sọ nípa anájúwà Ibrahim alayhi salam ìgbà tó ń ṣe wáàsí fún bàbá kí bàbá ṣe kí ni bọ́ bá sàlámù fún ọjà ọkọ̀ níbi ẹbọ nínú tó wà lọ pé bàbá ní Ibrahim sọmọ bí wọ́n ṣe jẹ́ sí ọkọ̀ jáwọ́ pé ibi tó ń sọ ohun gbẹ́rú pé mẹ́ kò sọ́rọ̀ mẹ́ la ilẹ̀ nǹkan tẹ́hì ilẹ̀ arjùmọ̀ lẹ́kà tó bá jáwọ́ inú wọn sọ ní pípa ta jìnà sí àyíkú pé wà ní sàtàzílùkún wà máa tàbí òun ní dúnilá èmi náà yóò bá fún àti tẹ́sí lẹ́yìn ọlọ́run wà á di rú rọ̀bì ọlọ́run bá mi ni màá máa sọ màá máa fò yìí máa pe ọlọ́run bá mi ẹ̀wù kan bẹ̀rẹ̀ ọlọ́run ni àṣà ó ní àṣà àmì àkóhùn ẹ̀dùnkù àá ìrọ́bí ṣẹ̀kìyà èyí èyí sí rí ibú látara pé mo sì fi mò ń pe ọlọ́run ẹni tẹ́lẹ̀ èyí sí rí ibú látara pé mo pe ọlọ́run ó jẹ́ sí pé gbogbo ẹni tó lọ́wọ́ sàdúrà kan wọ́n padà yàwó rẹ̀ ó ti sórí ibú ayọ́kùnlọ́ ọ̀kọ́ ní pé aláì ọlọ́ọ̀kọ́ ni wọ́n nígbà ìpò àṣà àlà àkóòlẹ̀ bíbò ààrọ̀ bí ṣẹ̀kìyà ọlọ́ni wà lámà àtẹ̀zẹ́lẹ̀ hún wọ́n ti dáàbò dúró níbi lẹ́fẹ́ sọ pé àdúrà ó wà ní ìgbà rẹ̀ àdúrà tó tẹ̀lé sí wọ́n ni wọ́n hábí náà dàrú ishaq ọmọ ẹ̀kọ́ àfi ishaq àti yakub àfi kálọ̀ rẹ̀ wọ̀kún náà jàrá iná lẹ́bí ìyá ìkíní kejì wọn náà tó ṣe dáàbò bí ọlọ́run ìkíní kejì wọn láti dáàbò ọlọ́run alábí ibrahim náà lọ́lọ́run dáná lábáyé àwọn ọmọ ọlọ́ọ̀bá àríkẹ́lá ó ní àmì yòjí tọ́rọ ìdádà ààrùn wọ̀yá ṣíkù sóòrò tàbí tí ma ń sókèrè tí ma ń jẹ́ pèrè tara ní nígbà tó bá pèrè ẹni jẹ́ pèrè tó jẹ́ náà bá tí ó wà gbé aburú pèrè wọ́yà jẹ́ alẹ́kùn kólàfà al'arùn tí ó wà sọ ìdí àrólé lórílẹ̀ tó jẹ́ sí pé ẹni tó bá wà ní ìṣòro tó lágbára nínú àsìkò gbígbàdúrà ni yóò ti bẹ ọlọ́run gbà ọlọ́run ni wọ́n gbé gbà ìṣòro yóò pín ìṣòro tó fún pátápátá. wọ́n ní gbogbo ìgbà tí ẹrú bá ti lọ ti tóbi ọlọ́run tó máa gbára ọlọ́run tó máa àánú ọlọ́run gbogbo ìgbà náà ni àsopọ̀ rẹ̀ sílọ̀ ṣùgbọ́n àtọ́lọ́ mẹ́lọ tóbi sí ìsepẹ́pẹ́ fún sọ́dọ̀ náà ní ìlágbára òun náà fọ́n jẹ pé àwọn àlọ́gbìn náà wà alẹ́ in after salatu wa atamu tasbih pé ó fi àdúrà sí rí rárá ó fi sí rí rárá ọlọ́nà wa rí rẹ̀ pé innahu kanu yusari'una fil khairat lọ́nà àlọ́gbìn náà bá tá a ti sùn síwájú wọ́n máa ń salápá sí fi dáadáa wáyà ni òun lẹ́nà ó sì máa ń fi àwọn náà rọ́gbẹ́bẹ́ ورهبا لن تيمة أولي عن الله ورهبا لن تنبر إبنة يلوه torí pé àdúrà rẹ̀ ni pé bákan méjì gẹ́gẹ́ bí lẹ́gbẹ́sẹ̀ tá sí àdúrà ká sí ọlọ́run àfi rí orí kan àbí kó fi gbé aburúkú kò fọ̀ àdúrà náà ilé tí wọ́n yé pé táà náà ní àwọn ẹgbẹ́ náà táà bá ń àlìjẹ́ náà ká máa kí ni ká máa wá náà kámọ́ tó ń gbé lára àwọn àdó àwọn ànábì ọlọ́run tí fún àgbègbè wa òun ni tọ́lọ̀ sọ nípa ànábì wa Ibrahim alaihissalam wọ́n ni alhamdulillahi lẹ́rí wàhábàlì alàìkíbàlì Ismail ọpẹ́ ni tọ́lọ̀ tó fi tàbí lọ́rẹ̀ tàbí tàbí lọ́rẹ̀ ó fi Ismail tàbí lọ́rẹ̀ pẹ̀lú àgbàlagbà ẹnikẹ́lẹ̀ òun ní pé a fi arúgbó bímọ ẹni kẹrin tó farúgbó bímọ wá ìsáàkù ó tún mú mi níta ní ìsáàkù ajẹ́ sí pé níbi yíwà yìí ẹ̀pá àfá ma ń fa mara lọ ta ni zẹ̀bíhà ta nà lẹ́bí Ibrahim fẹ́ dú àwọn Yahudi àgbò àwọn tó sí pé pínpín àlẹ́bí ọgọ́rọ̀ mùsùlùmí àwọn tó kúta ni ànábì Ismail ní ojú tó ń tọ́ka lílé ayé àyílẹ̀ ń tọ́ka lílé orí ta lọ́kọ́ ti síwájú Ismail ó ní wá Ishaq àti Ishaq inna rabbi làṣẹ̀mí odùá níwájú ọlọ́run bá mi wọn lọ bá ti mọ gbàdúrà rabbi ij'alni muqima as-salat ọlọ́run sèmi lẹ́ni tí ó lè máa kírun wà mí ń gbòrí àti àtàwọn ọmọ mi náà ayé pé tá ń tọrọ dáadáa ká mọ́ gbàgbé àwọn

nínú èyí tó sọ bí wáyé ìgbà tó ní jẹ́kọ̀ òun lè máa kírun ọwá ní fèríjì mi ò oríjì mi ò àtàwọn bí méjèèjì àyà yìí ó sì ṣe bìfọ́ ọ̀pọ̀lọ tó kọ̀ fún Ibrahim pé àwọn òbí rẹ̀ yí pàwájú bàbá rẹ̀ kìí so máa jẹ́ náà pẹ̀lú àwọn àyà mi ti sọ pé yusufu náà tánà bí wá fún ọba rẹ̀ látara àdéhùn tó bá ṣe lẹ́yìn ìgbà tó di wá mọ̀ pẹ́tọ̀ náà bá ní tàbárọ amínú ọjọ́ pa lọ́sẹ̀ tó lọ́dọ̀ rẹ̀ ìgbà ìṣòro ilé orí káwọn tó pé àmì àwọn ẹgbẹ́ dàrú dílẹ̀ wọ́n ṣe dílẹ̀ rẹ̀ bí ìgbà náà tọrọ àforíṣi fún bàbá rẹ̀ tó sì jẹ́ kéfì lára bẹ́ẹ̀ lọ́lọ́run sọ nípa àdúrà lẹ́bí wọn ní kùrànlẹ́ ìsìlá ọlọ́run ní kábíyà bá ti kọ́ bí kọ́wùrù lóòhìn àwọn tí ó ti síwájú àlẹ́bì nínú wọ́n pè nírọ́ àwọn tí ó ti síwájú àwọn táàsọ yìí wọ́n wa àlẹ́bì wa ló wa ọjà bímọ olùfàjà ọ̀báhù arábìnrin wa tó náà wà rẹ̀ a ní làrùnlóró fàǹtẹ́sì ọlọ́run wọ́n mà ti borí ní mọ́sára mi lọ́wọ́ fàjà ó pè ọlọ́run bá rẹ̀ ẹ̀wù fún rẹ̀ ọlọ́run fàfàtà ní àjọ àdúrà rẹ̀ fàfàtà ní àdúrà bàṣàmà ìmọ̀lẹ́hàmì àwa sí ọjọ́ ìmọ̀sẹ́mọ̀ rẹ̀ tọ́wọ́ sí pẹ̀lú omi tó rọ̀gà tí wọ́n ṣe jáde wọ́n kàn jáde lẹ́lẹ̀ àrùdọ̀ òyìnbó náà àtúnú kí ìsìlẹ̀ náà wọ́n máa mú omi jáde omi òkè àti tilẹ̀ wọ́n ṣe kíni pàdé papọ̀ fọ́nìtàkọ́lùmọ́rù aláàmúrí kọ̀dìkódì omi wá pàdé papọ̀ lérí alámọ̀rí tọ́lọ̀ ti kádàrà wàhàmánnáwò aláàdáti àlùwá ìwàdúsù ọlọ́run awágbésí rẹ̀ pẹ̀lú ẹjìrí ibi ààrùn nìyàn pẹ̀lú àmójútó wa ọkọ̀ náà ni gàzá ábì lèmàkíá na púpù ọmọ jẹ́ ẹ̀sẹ̀ fáwọn ẹ̀sẹ̀ kìtì ọkọ̀ ojú omi àgùnlà òun lẹ́yìn tó gbó wọ́n ní a ní mẹ́sàlẹ́yà dùn ọlọ́run ìnira yìí pọ̀ wà á ń ta àrùrọ̀ ìwé wọn lọ́wọ́ tó sì kì í tó mọ̀ kẹ́yìn fásitì àjábúná làwù ọlọ́run àgbàdo rẹ̀ fáka ṣàpínà máa bí i ní dùn ìnira tó ń bẹ pẹ̀lú àdínkù wà á ti ilẹ̀ wà á làwù wà mísìlá òun máa àwọn àwọn ará ilé padà tó àti tó tún jọ bẹ́ẹ̀ náà رحمة من عندنا أنا أفسان أنك ولا نتوانا وذكرى للعابدين قسم جينا شفاء الإسلام ẹ̀rín kan náà àlẹ́bí ọlọ́run bá lẹ́nu ọgbẹ̀ náà lédè nira fún ọlọ́sùn gbàdúrà àlẹ́bí wa ní ìṣòwò náà abẹ́rẹ́já ìgbàgbàmọ̀ ọ́dí báyìí nígbà tí bínú já tó bínú lọ àwọn ìbẹ̀rẹ̀ ìjáló níwájú ọ̀zọ́nà anlá na kẹjọ́rọ̀ àléyìn ìrùpa nílágbára nínú wọn fàdáyájá ìrùlò máa tí ọ wá ń bẹ òkùnkùn alẹ́nu òkùnkùn ní ogun rẹ̀ orúkọ wa tẹ òkùnkùn inú ẹja ọlọ́run ṣé ìgbìmọ̀ nínú àwọn òkùnkùn ọwọ́ abẹ náà wà. Allah ilá ilá ẹ̀ta sọ̀rọ̀ nípa ilé kúntù mi lọ bọ̀dù yìí ó fi láìlá ilá ẹ̀ta sọ̀rọ̀ nípa ilé mi lọ bọ̀dù náà ọlọ́run pásítà jábọ̀ náà làwọ̀ àti ìgbàjọ́ rẹ̀ wọn lè jẹ́ iná hù nínú ẹ̀lọ́gọ́mì akúnyọ nínú ìbànújẹ́ wàkàdáríkà lórí jí ìlú mìíràn ọlọ́run bá sì máa la gbogbo ẹni tó bá jẹ́ nínú ìrìn ẹ̀lẹ́kọ̀ọ́ náà láti mọ̀ fún ọ̀rẹ́ oòrùn. Bákan náà, ọlọ́ọ̀bà àríkílá, ó tó bírò ìpẹ̀rẹ̀ ní gbogbo àwọn ànábì ọlọ́run, ó ní tàtàjá bá jùlọ mọ̀wọ́ ánìlmọ̀dájì àtàmọ̀mọ̀ ní àpapọ̀ náà, ó ní sùn lóòrùn, wọ́n ń gbé ìyá wọn jìnà sí ibùsùn yẹ̀dẹ̀ ó wọ́n fi ọlọ́run ọba wọn haúfáwù àtọ́máhá lẹ́ni tí ń páyà gbénú àti ìyẹn ọlọ́run iṣẹ́ ìrọ̀tà ìkẹ́ àti ìyẹn ọlọ́run wà bí mo àwọn ọ̀gbákùnrin àwọn òṣìkú níta pèsè fún aláàbò tí wọ́n ní bẹ̀ bàlá ta aláàbò náà ṣùgbọ́n máa ó fi ẹ̀dá ohun ìfòrò ti ààyè ẹ̀mí kẹ̀kọ́ ọmọ níta tọ́jú kalẹ̀ báwọn nínú kan ìdùnnú ìtìtòjú láti yára jẹ̀zá àgbìmọ̀ àti àmì yàbọ̀ ní kọ́mọ jẹ́ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ìfẹ́ tí wọ́n ṣe gbàtọ́nà ọba àríkẹrà pẹ́rò ìyàwó àlìjẹ́nà ọlọ́rin tẹ́jìrí ní tàbí ìmọ̀lẹ̀ àlìhà àlìjẹ́nà mọ̀sàn ní abẹ́ wọn akérèmọ̀dọ̀ mọ̀sàn ní abẹ́ wọn ìdí nínú abẹ́ na ìjà náà ti nàí ó wà láàrìjẹ́nà onídẹ̀ra ọlọ́wọ́n fi ha subhanahu àdúrà subhanaka allahumma وتحياته في السلام يتوى ما في كان لجنة السلام عليكم وآخر دعواهم أن الحمد لله رب العالمين أدعك كان يوسوسي وتكون فلو بعد وتكون فلو بلكي alama da àwọn الجنة sáàlì jẹ́lẹ̀ tó ń tí إنه tí ó kù lọ́wọ́ àdúrà ni àwọn tí wọ́n lọ́lá jù náà àwọn ẹ̀fẹ́ ọlọ́run àwọn ni ní òun fi àdúrà sí i lọ́fà náà fi kó gbogbo àdúrà wà lẹ́jọ́ náà bá jọ ó wà náà kùránì wọ́n ní àwọn àdúrà náà kùránì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn náà bá jọ wọ́n sí irú àdúrà yẹn náà ní ẹ̀ bá kó ní ẹ̀ bá ní tí àfi ti kókó ni pé àánà gbọdọ̀ máa pàtàkì àdúrà a sì gbọdọ̀ mọ́ látọ́wọ́ àwọn a sì gbọdọ̀ máa gbìyànjú pé àdúrà ṣe fi ṣeré rárá àdúrà ṣe fi ṣeré abẹ náà bá gbà lè pẹ́rá gbogbo àdúrà tó kálukú wá ń ṣe dáadọ́ wà láàrin wa sọ́nà ọlọ́kọ̀ gbà èyí tá à ń pẹ́rẹ́ lórí ọlọ́kọ̀ tó wà lọ́wọ́ èyí tá àwọn sọ́gbẹ̀ láburú ọlọ́run ọkọ̀ sọ̀rọ̀ àtàwọn àfihàn ibi tí jẹ́ kan tó nípa ọlọ́run ló ti bà tó fún láíláí wọ́n lọ sí ní láti tó ní lọ́dọ̀ lọ ọlọ́run wọn dáàbò bò wọ́n wọ́n sọ ìlú wa ìlú ilẹ̀ wọ́n nàìjíríà lọ́pọ̀ orísun gbogbo orísun láàbù náà ọlọ́run bá dáàbò wàhálà ọ̀gbìn tó ṣe ọlọ́run dákun bá wa pa mẹ́rin wọ́n bá wa pa mẹ́rin wọ́n bá wa pa mẹ́rin wọ́n bá wa pẹ̀tù sí àwọn alágídí ọkọ̀ àwọn alágídí ọkọ̀ àti ìṣẹ́ ọlọ́pàá ló jẹ́ kí ìfarabalẹ̀ وكانوا يدعون الإسلام ولا تصلح لك عند الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم